إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته alhamdulillah ajene ana kaya ne eh, ra in ramadan in rai akahe da ce ce shiro da na ce ce hore na duru da yau a cikin sa wannan to mori sallallahu alaihi wa alihi wa sallam min jirahur makka wan madina ana tirin ture yani ani uhuranya in hu july in 2012 omori hosi ajene ya nyimai tafsiri era non ya baka omuri nawo ozoi ame ka de avoka muri nawo jamana ba ka tona na ba wo una odo sukatai dia da sumukoro ya sumukoro sumukoro gumuri sumuri na odo siuta una wo abi aya oni ba wo ina onon mugun boy in rai aqida to mugun boy in rai eh na un uldani kwai mul na wogo tafsir ana an kuma rai mugun boy ila na wo ọsọ na wogo na ya mane ba me inatibe adeji ana bɛ sikɛ na ɔrɛ mɔri yi ɛna rogo naa yi yɛ nyimi tafsiri alimufasol sure weiwei ɛni mɔna parahu akɔbɛ ka aisha rɔjɔlɔhu anha ɔka awalu ma nazala fi فيها ذكر الجنة والنار حتى إذا ثابت القلوب بالله نزل الحرام والحلال إذا بابا نيتي يدائن القرآن أنا المفصل المفصل إذا إبتولنا داهو نسرة الحجرات ناهو نسرة الناس إنان أوعو إتوبي الجنة ونريرا wa utafi kiyama to ne tunu malaika aya zanne era akate aya zanne akidola wo aya zanne era yomuri era dakene sa so muri aya zanne doka a ko muri ho kare babu kamen aya zanne wo sa na wo muri ende ko isi o yo se haram halal amma a fi dore ziyarar iya kanka isa maka ya da matan yi ma ya na shahorin abin mufasuwar da ya kawo wannan sai ka a gobe society mai mai this is sura ben na surat hujurat anan yi mai mufasuwar a gobe ana ọkọ̀ ẹsẹ̀ hụ nílẹ̀ tó individual na ilẹ̀ yìí home ọ̀sùn yà society báwọn jama ọhụrụ, ìwòrò bí sílẹ̀ mímí ịrị ilé júlọ náà sílẹ̀ mímí náà nri ọdọbìdì amẹ̀rù kàtà sọdọbìdì òṣùṣàn ọ̀ntò mùsùlùmọ́ àríwá àríwá sẹ́lẹ̀ ta àzẹ́mà kàrẹ́ àzẹ́mà dọ́bìdì kàrẹ́ kuma ilé ọjà ètò ẹ̀yìn sọ́nà anáàkó dúrọ̀pẹ̀rẹ̀ ètò mùrí sẹ́lẹ̀ àríwá sẹ́lẹ̀ bí wọn nọ bíbá ń rẹ̀ amẹ̀mẹ̀ dọ́rẹ̀ amẹ̀rù ká ẹ̀rẹ̀ òye ìdá ẹ̀rẹ̀ wáyé ka àbọ̀ yín wá kọ̀nfàm rẹ̀ dọ̀ wá ka àfi rẹ̀ dọ̀ rẹ̀ yẹ kẹ́nẹ́ bí hùn nọ́nọ́ báwọn rẹ̀ òhùwà aná àná iná kẹ́nu islamic brotherhood the universality of islamic brotherhood bí hùn náà báwọn ní sanáà ṣàkí brotherhood àná kiri rẹ̀ mọ́lọ́ ìka àná ka rẹ̀ ìkìlàgbọ̀nsẹ̀yìn ó dùràgbọ̀sá. Dọwa ŋun rɛ ye abɛhe omori o mori mɛtɔ yi nya sɔdɔ aka akɔ na ne kɔrɔ na ne kɔrɔ islam kuma ɔna ɔna nyiba nyi nya wɔyɛ mori dɔw tɛ ka ayi ihe yɛ nya ŋun zɔ yɛ mori yi adina atụ ko atu na allah n'ikwu omori therefore were ka ere enyi abụkọdọb jọsan jee izomori ka ọ dị abụọ izomori ọkụ anyị suru anyị suru asụrụ ere ka ete iduanụ anyị suru izomori ọka ka asụ anyị suru were ba anyị suru ụzọ wee ba manajiri ka karịa ya omori ka ha ọ na-adọwa ọdọwa. náà kẹ́nà dọ̀dọ̀ ẹ̀sẹ̀ sọ̀rọ̀ mórí yìí torí ẹ̀kú yín mẹ́tọ̀ ọ̀dọ́ ní ìhùn tó jí mẹ́tọ̀ ọ̀dọ́ mórí yìí táì tí sílẹ̀ náà lẹ́sẹ̀ sọ̀rọ̀ náà àmọ́ bí wọn náà jíire ní flọ́ọ̀tù kọ́ọ̀f dídì yín àwọn ní ìtọ́pẹ́ kọ́m àkọ́wàm rẹ́rìn yẹn náà bẹ́ anáfẹ́ àfẹ́ mórí yìí náà sẹ́wọ́ gbọ́n náà rè anájọ́ mórí yìí sẹ́wọ́ yẹn náà rè láti ẹ̀rí yẹn náà ìtòdé last year dọ́tà láì wọn amma dan da ni kadisi ya a almatin ma wani suwatu qaf suwatu hujurat asmata inan insha Allah ta'ala dibe ma wani suwatu qaf wanye sabu watu tafasir oni arwaya banyime Muhammad Ali الصابوني حفظه الله أي أهل وجن وسدد الله غطاء سورة القاف سورة ابن نايكا مكية مكي جوهتن آية نبي 45 أبرا جاهي بين يدي السورة أكي آه، بين يدي السورة بمعنى سورة أو بديابو إذا يا وجاو دورك كيريا نامه تبين هذا السورة بمعنى ما تضمنته السورة This سورة comprised of ما يستوي ما تستوي سورة This سورة سهلا بمعنى إنه يكسكو summarily فيها expect أو هنا جنسات القاف هذه السورة أو كاول سورة قاف أنا يا نبي ebe baati keheani matiya sura naita ewe matiya sura nechihete anaratini matiya suru maka aki sura na suru maka otuzuku maka echuheteni bimaana abi sura nechihete dawa mihijira enahi matiya dawa mihijira adakachuhete itoyo echihete eweniwea matiya awyabona وهي تعالج أصول العقيدة الإسلامية سورة نان بسورة أنا بامكو أنا بستريت دو كريو أم كتنا ذاني إن عقيدة أصول العقيدة وهي تكيدة عقيدة وعقيدة كان عقيدة الإسلامية تقوى مريه سوء تناي دو هيك أنا إكا أقوى مريه سوء تناي أباه كنا من بانزاوي أنا عقيدة الإسلامية أني أنا الوحدانية ọ̀yí ìrìnyà ọ̀nà mórí ìrìnyà ní ìrìnyà pẹ̀m ìrìnyà mórí ọ̀rùká ààyí sẹ́nà ìkó mórí ọ̀nìyà kẹ́nà ọ̀yẹ́ dẹ́sì jùwà nẹ̀ dáfẹ̀ hẹ̀kẹ́ lówà fi hẹ́kẹ́ anything dojú náà mórí yìí ọ̀mórí ọ̀nìyà kẹ́nẹ̀ wáhdáhù látàrí ṣọláhù ó ti tọ́ ọ̀gá ẹ̀ anything láàmàlàkùn mọ̀kárọ̀b idan níbi ẹ̀nà ọkọ̀ ìrọ̀bà níbi ere ẹ̀rẹ́mọ̀sọ ìwà ọnọdụ ni jamaa rẹ̀ jàmá ànábà jamaa dáìkì jàmá ànáyọ́ kẹ́nẹ́bì jàmá ànákẹ́nẹ́bì ahùsùnà ẹ̀nẹ̀yìn àbí jàmá ànádúró kanyí bidia bídíà iná fídà bídíà iní muamalat bidia bidia because islam bin ini minhaj ọka alụsụna laya takidun alụsụna nenya tibia akide na nenyi ije na eri di quran dere ri di sunna da takida ne Ama amma alul bid'a na wana yaki dada aso ne so nyide zi ija ya na so po sene ona ni pun temi ka ni min haji sunna nabawiya wa ka alsunna sabaki danene oitu hanato dokwa ma insa

imam al-aribi onye oh, ọka tambihul huzak oyi wele si ni al-huzak ẹ̀yẹ náà ka ahlul batil ti de keke ne eke ẹka ìjọ mori yọ ntọ mori buhari muslim ọdọbẹ ọka awọli ma holik alkalam isba abana mẹ n'ọbọ sẹrisan dọmori mọ dọ ayẹkọ sẹrisan ma zo muri ka wa ba ta ta na ma mi ko ru da hausa zo zo muri ka e kon to e to he zo muri ha de men zo muri ka ne john de hi john ine ha na ya me ra ise ine ha na jana me da wa ra go de no ma ha da e ja ke cha ta mburu a ba he sa o de yi sho re re ama lu sun nya kida akida ni zo ere ri du quran de sha kida honan amana mbi na ona kaka Allahumma salli ala sayidina Muhammad al-Fatih lima gulika wal hatim jo teke maninyo tidure hure ni deka umuri wa kasim Qur'an ka kulli Allahumma malikal mulk idan ta Allahumma hulan salli umuri wa kasin Allah malaikatu yusalluna ala nabiyyi adina amanu sallu alayhi idan yusalli hulan ala abale ni ni Qur'an da ya toyo de e muwe salatu lati zaka tizo ere banyi senyoka fa e, azatu watu ace kamar ne wani to dimka ora on direzi idan no muri oto wan dimka alhinziru wal kalbu eh alhinziru wal kalbu eh min hal min min mahalukillahi de manaka ana ken mere yi allahumma salli ala sayidina de mabara se jahe ruwa kiri mi ranuka o oh, omori okatun qur'an eh ta quran temperature wey ruwa ya ni quran a zai ruwa ni quran ne a ni dai in zai ruwa ni quran temperature wey onye ma ni na atọ ụbọchị ahụ ọna mi dịka wahdaniya ide Eh, emeka dakere jehu bara ha ama abidọta ahine nwane jehu Fijani jehu Fijani abidọta ahine nwane anabi muhamma anabi muhamma abidọta ahine nwane omori yo omori yo waka udọ waka wedo isobi owo noni abada ona wahdaniya enenyi wahdatul wujud fẹ aka eyinu ẹnna e, ọrẹ ajazi ni ẹ e, kàfọ ẹ e, kọ láàkó iwu. àti ọjà tó ọ̀dá ké english ọ̀dọ́ ìtòyì. wàdàníyà ẹni mìíràn wíyẹ ọ̀bìtá aláhùn wáhìd wáhìdùn fi zàtìhì wáhìdùn ya olùhìyàtìhì wáhìdùn fi asmáìhì wàsífàtìhì wáhìdùn fi rògbòbìyàtìhì. iṣẹ́ mi ni wáhìd ayé omori ìkònyà ọmọ àti ẹ̀hìn ọ̀nà ọ̀rọ̀ mẹ́ omori ìkònyà orí ìhà àzọ̀ ẹ̀rì ìṣe ìhù àzọ̀ ọmọdé ìkóyà anáwọn àbúrò àbísọ ni wọ́n àdá tó lójú àbísọ sábà ìlànà sáhínà sáhínà ẹ̀ka àtọ́hùn nínú sàrẹ́ hùn nínú àtọ́hùn nínú dẹ̀ máa nàá dá. a kẹ́ ẹ̀ ní ẹjẹ́ àdákìdé ni wà ó yẹ wá ká àkìdàká Azụ na ekụsa lọsụ asanụ. Ati daka aba ịma na ịtụ evolve then. Theory of evolution ene ma Charles Darwin. Jehu Charles Darwin. Eki <laughs> Jehu ọ̀nà ìlú àná ilé ẹnu nǹkan ọ̀rùmọ̀ ọ̀rùmọ̀. Ok ọ̀la. Ine nyi tẹ̀wọ̀n ẹ̀tọ́ rẹ̀ that is ọ̀tọ̀mọ́ ọ̀tútù òtí nìyí. Lónìí máa wò ó. Lọ́fọ̀ Malgame sọ̀rọ̀ unicellular organism the protozoan. Títà wọn evolve kólódì àràbùtán kólódì àrọ́káwọn kólódì àyànkìmẹ̀yàn. abịa àbọ̀ wẹ́rẹ́ mẹ́ta hinẹ́hùn ta hinẹ́hùn tọ́ ọ̀dọ́ náà ló sẹ́ homo sapien homo erectus dẹ́ta hinẹ́hùn wani dẹ́ta hinẹ́hùn ẹnẹ́wọ̀n káwó wẹ́ẹ̀rọ káwó ahịa hinẹ́hùn wani adipo adipo àbẹ̀dọ́ta hinẹ́hùn wani ẹ̀tọ́tọ́ ẹ̀tọ́tọ́ àbẹ̀dọ́ta hinẹ́hùn wani hinẹ́yìn tá àbá mẹ́ta hinẹ́hùn wẹ́ni. tó àkídà na náà agbawo wajadu ka anya kidalika isni al-isnad min ad-din walaula sanad laqala man sha'a ma sha'a tilu le hore انك ابو وهذا قبل ذلك صحيح او ضعيف كلام مثل كده لان الرساله اه انك داير الرساله كان يتهو دومري ان يتهو دومري ان يتهو دومري نون اي دكا omori ọtụtụ ya nebi the malaika jibril ṣọrẹ ọ abánilébi ni ẹ náà fara ọrẹ náà ra ọrọ tó rẹ mu ni ọ àbíká èdè èsùwè bẹ ẹ rìnnúra do ma dàníbi àti domori àwọn takara ẹ yọdọ ọ olè tó náà rìnyìn ọ̀dọ́bàjẹ́ náà ọ̀dọ́ka omori ọ̀tọ̀ọ̀tọ̀ rìsálà ó tó yàrá náà.

yéésì yìí àhàn ọkọ̀ ẹ̀fẹ́ bàdàl mọ́t bọ́ọ̀sì bọ́ọ̀dà mọ́t ọkọ̀ láti nà mihwar ọkà awèrè ilẹ̀ ọ̀ríkà ana ìka alẹ́rìí sẹ́dúró hàwùláhù onísùúrò méje sígára huwa mọ̀ọ́dù ọ̀nàrí ilẹ̀ tọ́pìkì albaas wọn nùṣó lọ́tù kọ́ wọn àkàrẹ́ albaas wọn nùṣó. oyi hàn làkùẹ́tẹ́ olùkùtà nọmba wán àtàbá ìdí àmánì jẹ́ kó ìhọ̀nà ẹ̀kú ìtìyàmà bí ahùrẹ́ yẹn bí katakata ànàta sẹ́sọ́rí ẹ̀mí ẹ̀jẹ̀ náà tó ẹ̀dẹ̀ ìtì kẹ́dúrí sẹ́sọ́rí kẹ́mà ní àràgbá àbázàmá tó tó hẹ̀ ẹ̀kú ìtìyàmà àfọwájà àfọwájà jama'atan jama'atan ya la yakadu yakunu هو الطابع الخاص بالسورة الكريمة وكا فورن تكا لا يكاد يكون هو الطابع الخاص أطوي شيء يكف العباس والنشور أنا بي سورة نان إبيري سورة بمعنى أنا بي سورة نابي كارينا ننجوشين سورة نايكون بيان سورة الكريمة وقد عالجه القرآن البرهان النافع أو مقوى إلى أكيد نان بمعنى أكيد البعث والنشور ببرهان للدلائل هجج أمريكا النافع هجة أمريكا إيه رسول إيه ريتوه والهجة الدامغة هذه إذن رأي إذن رأي evidences أمريكا إيه جزورة نمو وهذه السورة أكبر سورة نياكان رهيبة سورة نيكيرة نمو سورة نيكيرة نمو شديدة الوقت ala alhasi iron o oh, katam a nga nga oi meka o oh, evoke sensation oi meka oronyi oh, mozoro rai oi meka oronyi ma anyi twe fi anaika azidiu takhudhu alqalb hazza iron bana meka ayoga ozizi ozizi joboro ọdẹ gahe wata rujju nafsu rajja dọmika uwada Ụgwọ ndọta ọ bụ wata wọtọsịrị pị ha ruo atọl ijaar dọla nnọọ ndọm anyị ịnweghi anya zama anaghịkwa ezamị "Ezami angwayi asiri ruo atọl ijaar atọmatọ bụ ha ruo Shetumhau atị oyiyo enyi oidegaghi anaghịkwa angwayi ije dị mụ na pị ha amị nọtọrọ gị nwọtọrọ gị agụkwa dọla nnọọ nị. anyị nan ife ba atarghib oyi muze yeku ka duwa abuba duwa ha hoyi roi me wa tarhib atoyi yanwa duwe yanwa do me ka hu nabi ibtada sura bil qadiyya al asasiyya sura non o nyima ile fundamental issue qadiyya al asasiyya ile yote alati ankaraha ankaraha kufaru kurai ana ika tahu lani kurai jinni enne ike ne da praise le sunan wa ta'ajabu minha ghayat al'ajab dan ni do yiwe yi oi ye ana ika one ba e yani kurai jinni ika odore su man yuya man yuya ha ko وهي قضية الحياة بعد الموت إذا معنى هكاظلي أما نهيوي ده نهدتنا أنوي إلهي أي هذا كويته life after death أي هذا كويته ولا منو ده ليش ده توه والبعث بعد البناء أي ولا ما هذا كويته ولا منو يقول لا تهينته أنك أمريك قاب والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الآيات مكي قاف قاف ومولي حساسي كان بمولي كان سيكو قرآن أنا إكاو جتنه بل عجيب أذنن إيه هيوي أنا مكا كاي وجاني قرأي كا أن جاءهم منذر منهم ta ọzọ kwẹfẹ ne ni a kawo nọ ana ọdị muhammad sallallahu alaihi wasallam فقال الكافرون لكافرين كاك هذا شيء عجيب أصلا نقول أنا كا أو هيمي سبعين هيري أن إذا متنا إجي يسوع وكنا ترابا دلا بريدون دلا بريدين أو كأول ما هاي ورمان ذلك رجع بعيد أو هذا كتير نقول إنه بمعنى بعيد عن الفكر بعيد عن العقل bàídùn àti tẹ̀fọ́kùr bàídùn àti orí ìnà òrìrì tínkìn orí ìnà òrìrì ọ̀yẹ̀ ni àlàyàt ìmọ̀nà ilẹ̀ ákìrì àyà ọkà túmọ̀ ẹlẹ́fẹ̀tẹ̀ sọ̀rọ̀ ọkà sọ̀rọ̀ náà dọ́ọ̀lẹ́ máa nyàkẹ́ yìí ní ẹ̀dínáwì anzọ́ọ̀lù mùsùlùkì ètòrí mùsùlùkì ni dídúró jèṣù wánu mùsùlùkì ni dídúró jèṣù ètò ní èdè nìkẹ́ nìkan ní mushriki na naike almunkiri na lilban ana ike ni ya ko ile ti ene da to ene zire to ka aba ko la ko to ka ene ka ni ba ila qudratu llahi lazima de niri ubanyo muri o ka to muri ana ka aw de mu almutajalliya fi safahati hadha alqawl almanzur ana ka almutajalliya aw to ya zete ubanyo muri ubanyo muri is seen glittering ubanyo muri is seen ko to he chan chan in pages of words

I mean, look at the way somebody may organize it. Somebody and a man may say, look, I'm going to كذلك أنا حضرت والماء والنبت أتني أتابي سنتي والثمر والطلع أتابي إسنا تابتتو أتابتو قدا قدا والنخيل والزرع أتابي أفتي أتابي سناري بندم وكلها أبسنن براهين قاطعة أبسنن ibenu ere anasiru ka ala kudratul aliyu kabir omori wọn ọtala wi akata sansan anaika al ali omori hàn náà nẹba dọnyun ba hunu abisa ọsàlẹ al kabir dọdẹ hunu abisa ọsàlẹ ta bẹmori tiwẹ sísè ọ̀nà tiwẹ yìí ka wẹ́ẹ́ dá ọ̀sán ni wẹ́ẹ́ dọ̀rẹ́ kan afalam أنا متوسع منون أسمع من جان أوكي بغير أمد ترونها أين سزاجة أين تنزاجة أني ما نري الآيات لنا ذاته أوكا that is the second portion of سورة نون وانتقلت السورة الكريمة للحديث عن المكذبين من الأمم السالفة دي سورة نون يمدع كري إني إتوفي dákàrẹ́ ni ẹni rẹ̀ àti bẹ́ẹ̀ náà kẹ́ pé ó múrí ìrètí ẹni al'umma umma jama ìragùrẹ́ nìyí ana ìkẹ́ra asálìfà ara àpàràwù wà máa hàlà bíhìn nínú alkẹwàrí ṣùgbọ́n al'azab àtàbíta náà ìkẹ́ òjì ìtọ́tọ́wà hàlà bíhìn ìdí ní kí ìtọ́tọ́wà nínú alkẹwàrí ẹni òyìnrẹ́ nìyí ìwọ̀ ìjẹ̀gbùrù destruction wà ànúwà al'azab

anya na bi ko e muri hire da iragwa nabi binuhu ashabu ras ati ragusa mudawa da na ne na lesen the fourth portion bana discuss about or kasuma intaqalat asura lil hadith an sakrat al-maut wa wahlat al hash wa hawl al kitab wa ma yalqahu al-mujrim fi zalika al-yawm al-'asib min ahwal wa shada'id tantahi bihi بإلقاء في الجحيم نسأل الله العافية أوكا سورة نطور ما من رأيكا إني أي كاري إني أم كتا أم كتا نزا فيس أم كتا نزا عينا وزيس سونا سكرة الموت ووهلة الحشر أتي أم كتا وهلا أنهيني أي كولا كويتا إذا نودي من جدي رمري ليجو كاري wa hamlul hisab atem ka tanare inika akaka mashiraga a mashirawa azalika okoro ila yamwe azalika okoro dibi yamwe akuka omuyo toka yi ina hadisi kursi ana ka a dabe imamu muslim on to mutum sallallahu alaihi wasallam ka innama hiya فمن وجد غيرا فليحمد الله من وجد غير ذلك فلا يلومن إلى نفسه حديث أنني أربعون نووية أوكا أمري أكايك يعني كقرن وامن ما ذلك أهون ما ذلك أهون ثم أوفيكم إياها أولا ما نتي مسؤول تاني accordingly وام كورا يهودو تشيه وام كورا يهودو تشيه من وجد خيرا وملك ونين رايدا فليحمد الله وكم رياوا من وجد غير ذلك ونين ريدا سنا كي وي راوي فلا يلومن الا نفسه اظن ان هو ايضا من وتا بابا ركلم كو ايمانو اعظم كرا تكونون even in hanon in hanon abon em kore achi no aga ka banyu koro na na hawe kuida wáyé kan ń tọrẹ tẹ́wọnù mẹ́yà náà kúmùrẹ́ ọ̀dọ́ náà núdọ̀ ìnà ọjọ́ náà ka bìjìdín lá bìjádín kúlà mójìdì rahal jádù bí lá jádì bí mójìdì. salim salim orí kò tọ́ àlù ọ̀ka bìjìdín lá bìjádín kúlà mójìdì rahal jádù bí lá jádì mójìdì. بجد لا بجد كل مجد فهل جد بلا جد بمجد سيرا سيوري أوضا عنين إيه بلا قول كما أنيا دوباني كأنيا دوباني وانا ما نمي أوضا دويها إيه إيه سيدا إني هنون دايكا سيرا سورا هو دي تيجا سيرا سورا هو دي دكتور دايكا دولا مالجنة أداو بانيا سعيد دوهان أكا آنيا نانيا وداي مهي نهان دايكا وكو نيا دانو بانيا نسنور وانو anya nwa bụ ọda ọba nyerela du ezikọrọ da so pụọ daka da wọ pampe ụmụ esiri daka e ha da daka ụja da nọ da ada ama wanye na ọ e primary school secondary school tó onye du resort ọzọ zabe awụwa oku ụmụ amị chukwuli tụwa amị sentara elu iji wanye university da ebire oku ezigbo wee abụkọrọ ndị n'isi professionalism yoni n'oje ha ọ possible ka anyị tuyoyo ewewe dokwa amụkọrọ bank yóò sì mà sí bí ìròdó ẹ ló àṣẹ dàákọlọ sí dàkà àtàbí gẹlà wọn nyẹ wọn kò ìmẹdọ wọn lọ wọn dàmá àlá ukọrí dọkítọ ọdọ sí mà ó mọ ẹ dàákọlọ dàákọlọ wọn àjọ tó wa ọdọ ní wọn atọrọ ìdòsó àhọnyá tọọsán dé Send the old because of doctor, no, practicing doctor. Agwe kai, oh, nya doba nya doctor. No na kai. So, you know, aba aba mashuru da ukora ibana zarika accountability da zarika go ina onon bana multiply ko ba ko rom ko wa ko quran

the consequence endeleze zidi natija ambaye dai ba when wa min awzari allazina yudillunahu ate wahale ni bitu anaika ara ifitnene enye ne beku enye ne eh, zabe na sasa wa gune hanan bizalika al-yawm al-asif ekwe naika obe it ekwe difficulty yawm al-asif ekwe naika ekwe hemkata ekwe wahala min ahwali ini wàhálì rẹ̀ yìí ẹni jíra làwọn wàṣàdá ìdì àbẹ́mkátá anáìká mojúrìmí ni ẹ̀yìn máa ní tí àbẹ́mkátá ó nílé bóònù kúta ẹgbẹ́ rẹ̀ yìnyìn ìjà ọ̀dà kò ẹsẹ̀ dọ́bẹ̀ rẹ̀ hìn dé ìtúwà ẹ̀yẹ́ rẹ̀ yún àkájí ní tìrọ ti bẹ̀rẹ̀ ònà wàhálà bí abúhálà náà náà zẹ́tẹ́ bí ilkọ́ ihe fi jehim ilé dé tru à ń dọ̀húnni ra ọ̀nà bí nílẹ̀ náà wọ́n náà wà ká èyí ní pọ́ṣọ̀ náà náà ká òmúrí ẹ̀ka ká wọ́n ní fi kọ́ fi sùn láàlìkà yàwó mọ̀lúwàáyíndé òmúrí ewé ìgbà yìí iná pàdé màlẹ́kì ní ìgbà yìí ewé wọ́n ní fi kọ́ فصعق من في السماوات والأرض إلا ما شاء الله ثم نفع فيه أخرى فإذا هم قيام ينظرون أكوي قيامة إيوه قاين بابا تبزا دا سنة كون يدون دا بانيسو دي غوبا وا دا بولا كويتا قيام جتو أداباني شيهو أداباني ولي أنا أكون نوتو ديري إيه سيس أكوي كولي ديوه أكان أتو ديوه أكان دي سو غفلي أكان دي أو أحمد بيلو àgùkà amádùbẹ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀ka ẹ̀kú dèrí kàwọn nàìjíríà azẹ amádùbẹ́lẹ̀ o lẹ́kùtò dìbí oṣù. àmà ṣùṣà ṣẹ̀ǹdẹ̀ èzí orí ọ̀nà náà jọ́nà nìbẹ̀ alifati ṣé alifati ìmẹ̀dìbùrì ṣùṣà ṣẹ̀ǹd lẹ́yìn spinal cord and chain anakọ̀ọ̀rẹ́ àbújálà ṣùṣà ṣẹ̀ǹd ọ̀rẹ́ ṣùgbọ́n mẹ̀rẹ́ wù lọ lẹ́gọ̀ọ́sọ àrẹ amádùbẹ́lẹ̀

ụmụ na akwụkwọ ya akari n'ọya agwọghọ ya aka ahụ ni ya ka ya na ka ehe na anyị anyị na ife gago ya anyị ya nụ na-ewo jewu eme enwe na na-eri na akwụkwọ akwụkwọ ya arịghị agwụgwọ na ya mee jọle di ya masị dị ka na duwan ụmụrị na na ọwa ẹ̀rọ àrùbá bá àmá imam hassan al-basri rahmatullahi alayhi ọkà súrẹ̀ ẹ̀ mọ̀hálà àtọ́rẹ̀ súrẹ̀ don't be deceived látàgítàrò bí kásìrọ̀tìl hálíkì àtúrẹ̀ be deceived àgbókà ẹ̀rẹ́nàgó astray ẹ̀rọ àrùbá bá ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ ká tẹ́lẹ̀ mọ́rí ẹ̀ àlákà mọ́rí ìgbé kura ẹ̀ wòrò ẹ̀mà ẹ̀yà bẹ̀dú ẹ̀kẹ́ ní ẹnu múnà wọ́n gbogbo múnà ọ̀wọ́ bá wọn rẹ̀ ọ̀bọ̀ ọ̀rẹ́dẹ̀ kọ́sọ́dì ń dóye نادت اوكي وختمت السوره الكريمه سوره نادت سوره عن بندولت بالحديث ذلك عن صيحه الحق ان انوي انوي ليلا وهي صيحه انا وانوي انا التي يخرج الناس بها أبا في قلن من القبور هون كتا كأنهم جراد منتشر ụwa na nka jarod akụwarịba were odimgbako odimgbako e akụwarịba ya e, nwa awere mee ya bụ agbaghị mmadụ ihe ndị kata ya kata kata ihe ije ha ije iwepanye nọ wọnyụsa akụ na lehisab wee si wee ide abaghị ndị abaghị sụka da afọ iwọ n'iza na ya mesọrị iza na ya meshiru kọrọ ịzaghị ọhụrụ ọhịma n'ime and ime. ọhịme hisab ime. àbáyọ náà rò gbẹdúrà kàtàmì hìtà àbáyọ imam buhari odi hadith rẹ ohun tó múlẹ̀ sọ́lá àrẹ sálàm ọkì man hu síbà yọ ọmọ ìkìyàmá hu síbà ẹni bọ́dọ̀ náà ní túkà káàkà yìí àmàkáǹtà wà fẹ́ dọ̀rọ̀ yà wọ́n ní túkà náà náà àmàkáǹtà yẹ ká ní wọ́n náà sàfà rẹ̀ nítorí ọ̀dà káwé yìí nàlá wọ́n èké jí wíta ní kó yẹn níwé àbáwọ̀ yà àbẹ̀dúrà mú إن الذين يدخلون الجنة بغير حساب muri onyangume gawa wapa eno hawa non muri ha hono ira mura aljanna yango be gairi hisab eku yana wal jaza dare bi insha rusan la yakhfa ala allah minhum ahada omuri kenya na wado tei enyo konya la yakhfa ala allah in azamurki yawmahum barizun la yakhfa ala allah min shay'

ebùdó yà ọlọ́rọ̀ dọ́rọ̀ láwọ̀ yàtọ̀ dàmánì omori dàmánì hìmí ní wáwọ̀ ìjẹ́ ìkó òkú náà dọ̀wọ̀ rẹ̀ yẹ ṣéhù lìfláìbù tèmíà ṣéhù bòrò náà rẹ̀ oyewu ọ̀bọ̀yewu oyewu àti ùsè ọmọdé kan kọ́ bá gbọ́dọ̀ tí ó rẹ̀ fà húnà jẹ́nà aka nyókù ẹ̀rú seventy thousand lóyè rẹ̀ fún seventy thousand náà wọ́n yàn Ha! náà nyẹ́bà ha! Ha! yìí tí ehù jì gírí mà àríkọ́nù <laughs> dà iné kẹ̀nẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kọ́sù kùránì ẹ̀nẹ́ rẹ̀ kẹ̀nẹ̀ kọ́sù kùránì wọláhì lábẹ́ ẹ̀yìn ara kó kùránì náà ni tìrìbá déjọ́ nínú àgbà kan ẹ̀yìn ara kan ẹ̀ máa sáwọn ama yara ka umar na an ayatin allazina yatakabbaru ana me da min wa sharan aye muri haji ne abe da ke ya ka ka huri dik aka ka huri na mu sabu sabu aka abe they na nyamte umar ba ni ke akwani Taka ahụ na-ehu nọ common sense iri ọnụ dadaja ahụ esma ze ọbụ sabit da ọka ọka example onye sikọ nọmụ ya ehe. ọlụka <laughs> egwe na ihe na ji abụọ dụkwa na ahịa doka diche egwe na doka ihe na mmasụ wa anwụọ mmasụ wa anwụọ ah ya bụ nọda ndị ọdọ ike aljanna n'ogbori ọnịda ije honi nyima aga ene hono ne je wono wa kwenu na na na ra e ave no mera ai banya e aba nyimu a join na me nguna ara rere especially aya de ya de no wa na kwenu na de ka um, to na janna o da ba ama ai do iriyo na ina no nya ya la na ye de common sense common sense abo

ami anyi dɛ e, atolezi hɔn ma kaba ŋmɛ diin ama atole dana ju ukuti abe ne su shahidi inum ohud shuhada ohud hamza ina deri kwani da ban abuti ni ni wa da boy fresh kudan ma ka no 20 years and na is over 1000 years ago aba me ya ani ede ọzọ na anyị kọrọ anyị ede wa agụrọ ekọrọ basanjọ ni na máa sí newspaper náà wẹ̀ náà máa nílò ndọ́n over ninety years Ene. àbọ̀ ẹnì dáàmà ni ní tó òdìrí yìí. akin katoli jori jọ de ye wure hin sẹyìn ní kẹne do kiri hẹ nẹni àmà àjẹwìn ní o gbàdẹ nù. o gbàdẹ ká ẹ̀wọ̀n náà kàrẹ́ àní na ajá ọ̀sán náà yàn dọ́kà ẹ̀ ekú ẹ̀dẹ̀ ní ìrẹ́ nàdẹ́ nàbẹ́ ní ìgbẹ́ wá dá aláwọ̀ ẹni kẹ́ wá okú dọ̀nà wait ìtọ́ wọ́n wò 19 years ago ẹ̀ ajé orí àkútẹ̀ sí ọ̀rọ̀ wà ọ̀sán náà dọ́nà aha ìdókú ẹ̀dẹ̀ ló ṣe ní adana ihu chida adana adana o adana o koro hode yan to kada kire re ro kan a wo e tu ku ro no ase kaya mu koro re ra u ko yo donu mu re kuza o ku shu ada o hu da mere ere na ko common mo no da ka do tin enu ro ro bene duka anye ni still fresh o yo tuma ko anye no na ida ba subhanallah kuma so ọ̀yìnà ta after náà lọ́wọ́ akọ̀rẹ́ nẹ̀rẹ̀ nẹ̀rẹ̀ ẹ̀ náà kọ̀rẹ́ nẹ̀rẹ̀ nẹ̀rẹ̀ àrùn máa yà alẹ́bí kábàbà bí i almushrikun mushrikun ni ni ẹ̀nẹ́ ẹ̀kọ́ ìrèké ọ̀nàwé àbúrẹ̀ náà ọ̀nàwé lónìí mo ti zọ ìṣúra tó kọ́ ọ̀fẹ́ tẹ́n ìdá àkàkà wàsámẹ̀ yọmọ yunadi munadi min makanin qarib yọmọ ebe igwe ebe igwe ahụ ibi ka a kọ ete hụ na ahụ na ọgwụrụ ete nọ aba awọ nwe da ọpanye ọtụrụ anyị aba na atụte nkwuta da ekwe ete agụkọ ekwughị nọ ekwughị na abụọ laba afọ eche etu ehe ala kọlọ omori aka dọda adan ka majid ila Barkashef na an kaggata a kafa baton rukali ya umu haɗi. ni aya, ana kweta huni aya, numba wan. Aya onye na hun ila ni aya a numba 22. Aya natura a wurare ba. Al-Lukho. Hau ka, agukere ya umurimi. A wan nile Duman. A ɛyɛ etuma no dɛ nyi arɔhɔ a nare yi kotu ɛna arɔhɔ a naika a dongo ehi yozi ni ɛdɛ ɛdɛ de dɔrɔ ɛhorɛ bɛ ana ba dɔɔ gɛrɛ o gɛrɛ ni tuntun wuli sallallahu alaihi wa sallam ɛrɛ ni ɛka anyi silsila tu rijal almuqsila ila rasulillahi sallallahu alaihi wa sallam ɔyɛ gɛm gɛm ɔyɛ ni kaa mukhtalif bimana ẹni ẹni bana bana confused bimana ẹni bana bá wura ni rẹ nọ ọsán kọsán ọsán kọsán ọsán kọsán àbáni bana bá wura. kọ́lá ibnu kutaiba ibnu kutaiba adinawari ọkà maraja amur wa maraja din bimana ikhtalif ọkà àkàkà al'amur ọ maraja. أو كدين عمر بمعنى اختلط من أراد أريد ميكس أب يريد بيكون ميكس أب إذا أنا لا بقوله أنا كان أذاك يوم ده وأصله أن يقلق الشيء ولا يستقر أوكا ويتان أو شيء إذا ما نهيني لا فان مناس جاه إذا ما نهيني يقال هكذا مرج الخاتم في يدي كا أجري كان ومزيم مرج بمعنى إذا قلق لل للحزاز جو تنبه هنا يعني كان wàá mà ti yan tọ́ ìjọba náà sọ̀dọ̀ ọ̀rẹ́ tìwájẹ́ furuj furuj ẹni sẹ́mi kò máa ní kàtọ́ di dóòwì yìí mẹ́dọ́ ọ̀mùtà sí rí irẹ́ ẹni ẹni kì í nẹ́rẹ́ ni àákì furuj ọkọ̀ ṣùkú ṣùkú faruj omi ìhòòhò furuj ọkọ̀ ṣùkú ìsọ náà ìka àní crack ìrẹ́rìn yìí ìsọ máa ha kẹ́kẹ́kẹ́ náà ìka òjò ọ̀tún yìí náà wọ̀ṣùdù àti àbísọ náà ẹ onye ugwego aka jam ufarj uruj we jam ufarj we prulad ururu farj wasu wahuwa aka wahuwa washak والتراب والتراب وهو الشك economy google أبكى أوسين the إسقاط أكي بعثقات باثقات أو كعاك شبه باثقات إن ذات القاف أو استوال بثق الشيء أو كأنا بي إسانيك أو قضاء أي قضاء أكي بثق الشيء بسوكا إسا قضاء بمعنى إذا طال إجارة قضاء النبيل نبيل إليه دي جوا إذن على إتوتو متراقب بعضه فوق بعض ودي أيونيكا aw pararen de kujango dan ya ka ba sa labsun ay ka ka wa hum fi labsun ani ini labs yani hira hiratun ani ini ajereka e wa shaka hiratun wa shakka wa tirab bimana ati ajereka imi wa tirab ati confusion aina afa'ina naka aina ibn ajizna

أنوي حاضر بمعنى أو present مهيئة أنا جوت يوم جاهل قد أفضل قال الجوهري إمام الجوهري أوكا الأتيد أك أتيد الشيء القادر المهيئ أوكا إذا نا is present ready and is watchful ومنه أيضا وأعتدت وأعتدت لهن متكئا أنا إذا أتيد أتيد بمعنى اعتدى يعتد وأعتدت لهن متكا أوكا وجوني نونو أو برفيه يوا إسانا دابا ياتو نادا مان بحيرل أنا كتوني onyere na wesa nebi yusuf nuna ti yusuf awo ìjọ òkàdá àkúrẹ ká ká ọ̀nà ìjà nebi yusuf dọ́kì ẹ̀rà lóyún sí àbọ̀rọ̀ bá yẹn òsì mínísítà àfẹ́wàgùn arsalatile hinna wa atadat lahunna mutaka'a wa atat kulla wahidatin minhunna sikina don prepare hayo naika ẹna ara ya tó nani ọlọ́rọ̀ ya tó dọ́gù họ òhọrìta òhẹ̀kẹ́kẹ́ pé wà náà ikọ̀ rẹ fẹ́lẹ̀ kí lọ́sí sáyẹn ẹni àgbà rẹ náà kí sọ́ni ìjọ ọ̀dá rẹ ó ní ìka ayẹrẹ rẹ ewúrẹ́ mi kárọ̀t ewúrẹ́ mi sọ́nà ìka sọ́wọ́ ayẹrẹ rẹ àná ìjọba ara mẹ́wàá kọ́lẹ̀ tó kúrò jà lẹ̀ ihin lọ́kàn níbi ìsù jìnnà ìrẹ́ nìrẹ́ alàmẹ́hẹ́ làkọ̀nà tó ọ̀tọ́ àná sáà níbi ìsù mọ́ni mẹ́fẹ́rẹ́ òkè náà فلما رأيناه أكبرنه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم بين إيمان أمي لكنا أكبرنه دين شعبانين أه دين يقول لأن هو نوضا كيف وضعه وقطعنا أيديهن ده هو أمي لكو دين ما يروين وقلنا دين كاتا حاشا لله أه وبري وراما عليه غوري ما هذا بشرا أفنى قولا إن هذا إلا ملك كريم هذا ملائكة ملائكة نجبانيا قلنا ملائكة فذلكنا الذي لبتنني فيه إذ وقت مروع من دابا وناكم هو نعم نرمان so exact atit exact mana is anaika are present are prepared readily okay وفرس أتد مؤد للجري أو كأكاكي ومانتنون أرى مي أتد أرى أتد بمعنى مؤد للجري أرى جت الذي ويلتي ويلتي حديث حاد نافذ أو حديث إذن هو نلوكا إن يدعك حاد أو ịzụ na ịka onye onye pọs anaghị nwe ehi bimana dọ become accepted anyị kalụ n'ụzọ kemgbe izu onye igbo dọ become passive forcefully wee sị ịsọ basoro kalịọ ma hadid ẹkọ na business way sábàdáwa wéé sí ẹ̀dẹ́wà òsìlẹ̀ ẹ̀rẹ́ أعوذ بالله من الشيطان الرجيم

ọmọrí subhanahu wa ta'ala àdáyé inú quran ya awudu bilahi mina shaitani rojim min hamzihi wa nafihi wa nafi bisimilahi rahmani rahim qam والقرآن المجيد أولك قاف أرونا كالتفسير قاف أو كعك قاف الحروف المقطعة أظن مني عربي أنا الحروف المقطعة أك حروف المقطعة أنا بي أبي عربي نسي مي أنا أولا لإني فواتح بعض الصور وين مسورة رجل لك كده أنا ألف لام ميم ألف لام را ألف لام ميم صاد حاميم و حاميم يعني ده وانا كنه حاميم يعني ده مريرة لما شونا تورا حاميم عين قاف ده مري ويس انا في كومباين انا كما امانيكا تفسير له نان الله اعلم بمراده في ذلك omuli on yake na oito sitan omuli on yake na oito mtuman ama dula wenye deka alif lam mim alif allah lam lu ana ni Lu, mimun muhammad alif on allah ana sutri malaika jibril lu lamun mimun muhammadu esen nani wala kene kene ezmuri watoto to ما أنزلنا عليك القرآن لتشقى طه أكون تمي رتوهان تما كرتوها أبو كمرا طهاي آه بناني ضمير آه ناني ضمير المتصل ضمير أنا كا أو غير كا ما أنزلنا عليك القرآن كي أمور كي يشكران هي يتو أو طه لتشقى ọwọ́ àti sí ìrẹsọ́ dìbí àmọ́ àwọn náà nọ́nà tó kọ̀ọ̀rọ̀ àti dìbí wọ́n tó mú yọ ọkà ọkọ̀ nọ̀rì tọ̀ ha àbí yá sí anára akọ̀rin ẹni ààrẹ yìí náà ní ètò ha e, muhammad ọ̀rẹ́ ọ̀rẹ́ ọnọrị ahmad ọnọrị mahi ọnọrị hashim ọnọrị akib ọdún akọ ìrẹ́ náà wọ́jọ́ rẹ̀ ọkọ̀ máa bí akib akib akib ọ̀dẹ́rẹ̀mà na muhammad ọ̀dẹ́rẹ̀mà ẹ̀ máa bà níbi ọ̀dẹ́rẹ̀mà máa wọ́n tó ọ̀dẹ́rẹ̀mà ẹ̀ máa hashim akib hashim ọ̀yìn kọ́là pẹ́ẹ́tẹ́ yọmọ hashim hashim because ẹ̀mí tó ba waduan dini bionda da mukarere ala kwa lagon emabe mahi the destroyer alladhi yamhu bihi alkafirin ono muri yasi destroy kafirin ema muhammadun mahi no muri so then on atoha ya jenen idani so qaf umuri yasi kan the only thing na ro wa inika ana ko dawo ni imamul mufassirin imam ibn jarir tabari àti ẹwọn náà sọ mara ìdí na ànánáhe ibn kathir abulfida àti everyman ananke imamu àtàbílẹ̀ ọ̀rúbọ̀ lè kẹ́mà anáyé anáyé àtàwọn àìsà àgbàtàbílẹ̀ àìsà àmà ẹ̀rẹ́ màá yàn lẹ́dí dáàkọ́ ọgbọ̀ ilẹ̀ náà ìṣẹ́ká ní na anú ẹ̀rẹ́ náà ìtàbílẹ̀ ibùnà bá تنوير المكبات من تفسير ابن عباس اللي كده ابن عباس هم تفسير وما عرفان ان هذا عليه وينان قال careful of that book يوي ابن جرير الصبري انا من جامع البيان القران امام القرطبي انا من جامع احكام القران ابن كثير تفسير القران العظيم àti tafsir imam shaukani imi fatihul qadir in we tsene ne bu tafsir ne bu yin àti tafsir in wurin imam razi ibn abi hatim razi ayi ne bu tafsir seka eka hara biene omuri onya ke na ide mtuma ne ama so muri sime o bi kai omuri akaya ka we qur'an non anasibe There the one you produce and don't go through challenges, stages of challenges. Ananka number one, Omurika قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظاهرا أمريكا أرجانو على أيكو كوكين produce القرآن أي ورو like this and then you may order كذي أرجانو أمغوالا لا لا أنا مغوالا جدي إن شاء الله أدو أذين يمكن produce يمكن takaye maka wannan daya maka idan don murhi ka am yakuluna tara kul fati bi ashri suwarin muftarayat wad'u man istata'tum min dunillahi in kuntum sadiqin ka alaka qur'ana nan fufu jane ewa da kan ka kanere dire ka just dúrẹ̀ ó dúrẹ̀ ní koran dọ́gbọ́rí reduce and tẹ̀lé anábìyàn ẹ̀dẹ́rẹ̀ ẹ̀yẹ̀mú dọ́gbọ́rí kàájú wọ́n ní one hundred and fourteen báwọn ní sọ́ọ̀rì ẹ̀yàwó kẹ́ni dúrẹ̀ òkèrè akẹ́nìmẹ́ ẹ̀nẹ́jọ́ mẹ́ dọ́gbìrì ẹ̀yìn ẹ̀yìn àdéhùn ẹ̀ àṣírí tí wọ́n di mọ̀tàrọ̀ yẹn àti mẹ́rin mọ̀tàlífàs dẹ̀ndẹ̀ ìyẹ́rù náà bá mi lé nu ìwà ẹ̀ náà bá sáyìn náà nǹkan yẹ bí máa ná dá àbọ̀ọ̀dà tí àbá náà máa ìkànnà dẹ̀ kàkà yẹ́sì wẹ́nọ́nù ene dodoka is unique ana kwa kilela ijan madina madina anya na isaihu madina yahudi hizo anaika remains of asaura yarwa madina ayi injila hizo remains of injila ane bizo hiyo hii madina do muri kato e ona na kuiza kwekera eze ko kumuhala do muri kaiwan sura madania bakara ni chetega do muri bwana wa ka إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا سوري كنا فأتوا بسورة من مثله أمريكا سوري إذا بي intellectual kihan a kusur kunya bai don muri ku zai watan kawai fa in lam fa in lam walan fatakuna umar fa in lam tasalu بمعنى من قبل أنا الكوارع بعضهم ما يعني نعم هم كفرهم ولن ولن تفعلوا هم اللي قدموا على فرم سون كوارع بعضهم من بعد then yang mahu muri ni orang sah Quran. Siapa ni orang? Orang aku nunjuk ehu ye. Ini dia doa muri. Dia dah dia dah tin iman ni. Aman doa. Jadi macam apa? Orang apa tu? Orang lapar ada macam apa? Ajar aku orang dah kelas satu ya ka hisa na kati hurebe a wọrọla a ji maula na ya yi ya su maula aka arjanu ọrịba kawo kene enya hàn aka ma bẹ ara ekene ni eyi ka ayi bi nga sa na ke kuran bi aka ya ara nga sa hadith sahi do ma zo da do ka azhi bil ba'th rabbana washfi anta shafi la shifaa illa shifaa'uk shifaa'an la yuqadir أعيدك بكلمات الله تامة من كل شيطان وهامة ومن كل عين لامة أعيدك بكلمات الله تامة من شر ما خلق يا ماني بسم الله أرقيك والله يشفيك من كل داء يؤذيك ومن كل نفس أو عين حاسد الله يشفيك وما نكدر جنيه دي أبو دوم مريها كوان لا لا لا لا كاكا وما لا كاكا Allahumma salli ala sayyidina ai wannan wanya wenya wai mu kwara ranya ba eh bi mu kwara da yare ni lati lati be da ai ha ma mi ruku ya ai kan da ai ruku ana ya ai be sene wuje udi ya ne ala ha ma mi ruku ya wala sa'o ne sai ke yanyo sa'o ne al mahraj kitabullah zad e wono mahraj wa

ayẹyẹ ní ka wa kàkàkà bisimilahi arọ́kì àgùgùn wọn àmúkọrọ. so quran is challenge ẹn náà sì ń ké múrí man ó múrí yà sí túrẹ̀ náà kọ́ nùún hàmí ó múrí yà káyà náà hẹn káyè quran náà nàbí túrẹ̀ náà yẹn ń ẹ̀yìn ìrọ̀hùrẹ́wọ̀ ìrọ̀hùrẹ́wọ̀ kìtọ́ yìí hún ni alẹ́gbà hún ni kọf hún ni ha hún ni mi àtàbà nùrẹ́ ni ẹ̀kẹ́ àrùwá yìí níka. abọ́ iná ṣe òun àjẹ́gbù àmà ẹ̀wọ̀n wẹ̀ ẹ̀yẹ̀ wọn anya hanu ni mi ha.

awujarụwa bee ọ yara anyị problem nọ daka n'ahịa darụwa na jeziri mara ehida na ehuja ọma hụ na ehuja nne a ewe wee kiri ihe zenye nkụ nzu na ore nzu na nri ihe eme <laughs> e itu ka anyị ọcha nwe ihe anaghị gọlọbe na ehida ya mgbe anyị nyara m ihe na-akwa gọọmenti ani ya ile ya kwa muri ya kara pana tili ya ro ro no zo nyane kare ama juruku ya leo wa ka ji tan wahi da so chen ni da be o ton da du pay heavily after na ru kokoro ma kan kokoro wa rin so quran wa ina da ba la yo ba ni quran na za da ha majdan wajaha deme innaha shay'un ajibu abu quran iso wa nai ka etamato paul eh la la ha shibu danaha enyi tinele na na gorio bible we gorio yo blo danji mo wa na ada hekene ada hele le nya he ni zana no etu dibona ela eh, ana wa hitan maka ya aiki da man bai sire ha ba da yóò bí lóòótọ́ ń jìmọ̀ sọ́ọ̀kẹ́ ìdọ́rẹ̀ lọ́kà yìí nánà múrúkú yẹn náà lọ́nà yẹn bá confess ìrẹ́ náà yẹn mú wa mọ̀tòmátà ọ̀nà mẹ́wúrà àti nánà ànáwó tó ìjú kùránù ìjọ kùránù ẹ̀tẹ̀rẹ̀ wọn kà ara nínú sùn náà yẹ lọ́wọ́ sọ́nadá sẹ́mẹ̀ lálàá lálàá ṣíbùhùn dáná ẹ̀yìn sanakùn rẹ̀ ọ́ dóògbé ni ẹ̀yìn. Quran àwọn náà kọ́f ọkọ̀lọ́ ni ini alhuruful mukọ́tọ́à ini halaje náà máa ni dẹ̀kẹ́kẹ́ kúdé sí ní Quran enwuri ma ni yáà sí ẹn tó múlé ọrẹ àwọ̀ ìsáfí mọ̀ náà tọ́ ha ha min ayin sin kọ́f kaf ha ya ayin sọ́d ọka litambihi wúwá sí Quran ẹ̀tọ̀mátọ̀ fún Quran ẹ̀tọ̀mátọ̀ akwai kwanin ni mujizan to muri qur'an imam buhari ti hadith be on to muri sallallahu alaihi wa sallam o ka aba ni bi na be ozo nyi sai ka tomato bana ti jo oh, me kene da da ande musa o oh, me be o oh, jiwa hulen wadmum yadaka

annabi ka tomato pem onobin wahayun awhahu lahu ilayya ona wahayi anan Quran ona mu ye chihe te tumi doka kuma oni ma se nya la rum una ni bana ne kuida ni kun o kama ture kama se nya la rum kuida ni kun ona Quran eh? Imam Suyuti oka wa mujizatuhu kathiratun qurar منها كلام الله موجز البشر أوكا موجز أنتو مري أتما طبعا أتما طبعا أنتو مري أوكا ألا أرورو بركة منها كلام الله موجز البشر أنا بي كلام إليه يكون مريه أنا إيكا بطولة أنا واقومين dɔtulɛ dɔtɔlɔwɔ dɔtɔwɔ kumin sáà tẹmɛtɛ bɛ yàrá ó múni mɛnyú báyìí imamu turmizi hadiza wọn tó ń sọ lọ́sọ́ lọ́m ká kó bá yín ilẹ̀ ikọ̀ mọ́rí yìí bọ́ọ̀lù asman kó bá yín ní mọ́rí yìí tó rẹ̀ sọ́sọ́ yìí àbísà sọ́bì àgọ́n àwọn olùdúró ikọ̀ kúránù máa ń yọ kátà tóró jáwọ́rọ́ tó kàmáli àti ọkànnárikẹ́ ọmọnárikẹ́ ìsàlátì lifatihi àti àti sọláàtì tó وللإشارة أو كأدوم يفزو إلى أن هذا الكتاب كأبي ونن قرآننا المعجز أنا كويت متفاوي منظوم بقوة من أمثال هذه الخلوف الهجائية بقوة إنه هوني أمرمي هربي أجرين أه؟ أنا كفي كري الحجاء بمعنى الكلام أو يقول هربي أنا في كري tèmi ní kọ́ọ́f a ẹni kọ́ọ̀f ìjẹ̀tọ́ àná after ìmọ̀tò ẹ̀yà náà wọn ní wọ́l kur'an al-majid wọ́l kur'an al-majid ọ̀dọ̀ họ gòkè àkàkà ẹ̀rọ̀n yìí kẹ́ after ìyìnmá bí after fẹ́ àárín ni wàá ní question ló ehi tafsir ayo herwo yanya 30 minutes te de one question tere do do submit and that e, man buhari do so ehi tafsir ayo herwo manyo ka ko ya ore nyiwe nan e honi ayo e, na de answer honi ayo e, de de ra de ra nya ro wa ni ka ye so eye isa ye ka ka ye ye manarora de alaka eh mun ha do mo gomo akidatu islamiyya mun odon me ku hete na mun awo kogo awono ime shoy da nyima nan awono nyiban furu iron da ke ku juma a be he zin mane abon were ke thursday dam bidi he ta ma o ka ka da nyona shawe ni tebra ni tebra na non thursday en se kono be le so katemu ene de nyi guriman kan eh ni ko mu ad ya ni ko mu ad ere enwe mun na wasu mahaifi ya sai ya saka ya mu ile ne murika insha Allah ta'ala subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءوا جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروض والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طل نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قرنهم